jẹ́ rí ẹ lọ́rọ̀ àṣírí kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. ọmọ mi ada yẹ ẹjọ yẹ ẹ. ẹ̀fọ́ tó dáa kò dé ìgbésà nù mí ẹjọ mo fọlọ bá bẹ yín mo ká tí mo ṣe fi ń tẹ ẹjọ mi lọ́wọ́ tẹ ẹjọ mi lẹ́sẹ̀ báyìí ẹjọ mo fọlọ bá bẹ yín. àbúrò ibùkún yẹn tani kò mọ mi yẹn táyà fẹ máa jẹ ni tó bá wá ẹ̀gbọ́n ẹ o ṣe lọ sílé ìkọlọwọ ẹ̀gbọ́n ẹ wà á jẹ́ kí n sọ kíni kan fún ẹ tó bá ẹjọ late grace at my age kì í kú wà á kú sẹ̀. wàá mọ ọmọ tó ṣe é sè. sórí àṣírí mi tí bá a mọ̀ pé ẹ sẹ́yìn tó sọ fún ẹ mo fẹ́ kó máa sọ please. àṣírí. nígbà tájọ dúró tí bá a mọ̀ pé ẹlẹ́gbẹ́ mi tẹ lọ sọ fún ẹ tẹ lọ sọ̀rọ̀ mi tẹ ẹ ṣàṣírí mi tó ń ṣàṣírí mi fún ẹ òun mo fẹ́ kó sọ tèmi mo ní kó wá jẹ ẹgbẹ́ wa bẹ́ẹ̀ ni. lóòótọ́ bàbá ń bọ̀ pé wọ́n láwọn fẹ́ san kankan fún mi kí kí n má sọ fún yẹn kankan but bó ti gbẹ wọ́n tún change mind wọn padà wọ́n ní kí n máa lọ tó bẹ bá kan wà tí wọ́n sọ fún mi rálì máa ti sọ fún yín sáṣírí kankan mi kankan sá. ṣe rí pé lójú kùn ní bọ̀bọ̀ ẹ máa gbọ́ lọ́tún pa o ìwọ́n náà wò èèyàn tó ní bí pì ẹ́ lẹ́gbẹ̀ẹ́ mi yóò fẹ́ kí n gbọ́ tó ní òun ọ̀rọ̀ wà wọn fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó wá pè ẹ́ tán wá lóòrè lókù àdàkọ̀ wá sọ̀rọ̀ fún un òun ṣe pé ó yí àbí. ẹnu ní gbódógì, ó déwé kókò ó fàyà, Adam Atefa ló ni o. Adam Atefa ló fà. Bọ́ọ̀ yìí kí Tìmọ̀dé dùdú ẹ ṣe. Ìwọ wo Adam Atefa ní fàtà fún yìí. Bọ̀ bọ̀ wo fọ́ọ̀mù o wo fọ́ọ̀mù báyìí wo fọ́ọ̀mù òtútù yó kìtùmọ̀ ádámàtẹ́fà kí ádámàtẹ́fà ìfànà ọ̀rọ̀ yorùbá lẹ̀ kí ìfànà lọ tẹ́. ádámàtẹ́fà ní jẹ èso àjàrà tọ́lọ́wọ́ bá pa láṣẹ fún ọ pé wọn gbọ́dọ̀ jẹ wọn gbọ́dọ̀ sọ́lọ́ lẹ́nu wọn jẹ yẹn náà fìyà jẹ wá báyìí. ó fìyà jẹ kí yẹn ní í ṣe pẹ̀lú ọtẹ ìwé mọ́. ọ̀rọ̀ ẹ ti yé mọ́ra wọ́n ti yó àbí wọ́n ti tún yó wọ́n ti tún yó. ọ èmi ẹjọ́ fún wa ń gò kọ̀ọ̀kan sí i ó rà pé ibi tí wọ́n sùn mo dé yìí. wọ́n ní kí n lọ́dà ká lọ́jọ́. ibi tí n máa sún báyìí mo dé. o lè sùn bí ibi òun ṣe bí tó lè sùn ṣe bí mo ti fẹ́ kó mọ̀mọ́ rẹ̀ wá sí báyìí mọ́. last time tẹ́ ẹ wá bẹ́ẹ̀ ṣe dàbí ìbàrẹ̀ irú fún mi nìyẹn táwọn kọ́sọ́mà mi nídìí tó ń lọ. kí ló dé wọ́n bí sórí mẹ́jà ni àjọ gbá ṣọ́ọ̀bù papọ̀ ni àbájọ ṣe bísíǹsì padà kí kì í ṣe bí ìwọ iṣẹ́ àwọn Adam àti Evan. kí ni gbogbo rọ́bìṣì tó bá mi sọ yìí. ṣé mo sọ rọ́bìṣì. yọ má bínú jẹ́ ká lọ. ṣé mo o o gbọ́ tó sọ pé ṣé mo ṣe jọ ṣé mo ṣe mo sọ. àkókò tí ó sì di dọ́jì ṣàgbọ́n ó fi ṣíṣú sílẹ̀ ṣèwé o abẹ́ orí. ayé mi ò lọ àṣẹ oṣù ẹ mọ̀ sí wọ́n ti fìdí àwọn ọmọdé pa ẹ̀ sí yòó àwọn iṣẹ́ ọmọ ẹ̀ ní ọjọ́ àwọn iṣẹ́ ọmọ àwọn iṣẹ́ ọ. Adam àti ló bọ̀. Ó bá kó mo lè bá ìwé bẹ́ẹ̀ àti gbọ́dọ̀ ọlọ́mọ tó ló kà lọ níbẹ̀ o. Gbogbo òun ṣe ń bíbẹ̀. Adam àti ló fà. Adam àti Efa ti fẹ́ sùn kẹ̀ gbẹ́sẹ̀ olóòfin. Adam àti Efa ló fà pé ẹ̀bùdúró ń ṣe bọ̀ ní pé. kẹ́hìndé wọ́n bá bù kọ́ bọ́ báwa kò mí nílò òun báwa kò mí nílò òun ẹ̀ mọ́ sí ẹgbẹ́ sí mọ́ wẹ̀ ní ìrọ̀lẹ́ ibo láti mú kòkó sí mi. òkè pé mú kòkó ẹ̀ṣẹ̀ mọ́ pé mú ẹni tì òun ẹ̀ kòkó kó ń lówó ẹ̀ṣẹ̀ ìwé ẹ̀ka yìí. ọmọ jákèjì ti bẹ́ẹ̀ yóò ọmọ ẹ kú ọ

mo ní ọ̀rọ̀ tán ni wọ́n sọ fún ẹ kí lọ̀rọ̀ tán sọ fún ẹ sọ fún mi èmi mo ṣáàbí ẹ má parọ́ o. wọ́n sọ kankan fún mi. kí ló dé tó ń parọ́ fún mi wọ́n sọ̀rọ̀ fún ẹ wọ́n sọ̀rọ̀ fún ẹ o. báàmì wọ́n sọ kankan fún mi kárí wọ́n sọ kankan fún mi máa sọ fún mi wọ́n sọ kankan fún mi. wọ́n sọ̀rọ̀ fún ẹ o. Táíwò. báàmì wọ́n sọ kankan fún mi. wọ́n sọ kankan fún ẹ ọ sọ kankan fún ẹ ṣé àgbójú ẹ sí mo ní kò gbójú sí níbi bẹ́ẹ̀ ṣe ojú ẹ. Wọ́n sọ kankan fún mi, wọ́n sọ kankan fún mi, wọ́n sọ kankan fún mi. Wọ́n ní wọ́n sọ kankan fún mi, wọ́n sọ kankan fún mi, wọ́n sọ kankan fún mi. Má sọ. Kí lọmọ mi ṣe fún ẹ náà ọmọkùnrin? Kí lọmọ mi rà ń pẹ́? ó dẹ̀ ṣíwọ́ lẹ́yìn ẹ̀kọ́ náà ọmọ mi kí ló dé náà kí ni wàhálà ṣe wá pọ̀ báyìí ọmọ mi ò gbọ́dọ̀ rìn mọ́ áá wàá fọkùnrin lé wàá fọbìnrin lé kí ló dé kí ló ṣe fún ẹ̀ṣẹ̀ wo ló ṣe kí ló rà ń pẹ́ kí ni wàhálà náà ṣe tọ́tù. ìyá àbèjì àbí kí ló pè é. ìyá àbèjì ni mí kò yá fẹ́ mọ̀ kọ́tọ́ ọmọ ń ṣe. kí lọ́mọ mi ṣe. ó dà ntọ́mọ ń ṣe ni pé wọ́n sọ àṣírí mi fún ọmọ yín ó dẹ̀ yẹ kó sọ fún mi kò dẹ̀ sọ fún mi ẹ kò sọ àṣírí òṣìwèrè wo ó ní kò sáṣìírí yín lọ́wọ́ òun sókè fẹ́ kó sọ. ó ní kò sáṣìírí lọ́wọ́ òun ohun tó sọ náà nìyẹn. so wọn o tún parọ́ fẹ́yìn náà bóyá parọ́ fẹ́mi o tún parọ́ fẹ́yìn náà. wọ́n sọ fún o àṣírí ẹ̀dá very important sí mi tó bá ń purọ́ fún yín kò lè purọ́ fẹ́mi o mi ò ní gbà ó ń purọ́ bọ̀ mi ò ní gbà irọ́ ló ń pa o. ọmọkùnrin ọmọkùnrin tó o bá yọwọ́ kàn lọ́rùn ọmọ mi wàá kàn dín nínú yọ ohun tí mo máa bẹ́ẹ̀ pò àwọn tó jọ jù wá lọ ni màá lọ fẹjọ́ ẹ̀sùn. àwọn olójú àlọ́ àwọn tó jù wá lọ ní ìjọba tó jọ jù wá lọ òun ni máa fẹjọ́ ẹ̀sùn tọ́jọ́ kápá wa òun ni máa fẹjọ́ ẹ̀sùn. ṣé bẹ́ẹ̀ ẹ̀yin mọ̀ jọba. mo mọ̀ jọba. ẹ̀yin bẹ́ẹ̀ ni. ó dà ṣé ẹ mọ̀ jọba jèmi lọ ni. ah mo mọ̀ jọba jù ẹ lọ ṣé wọn mọ̀ jọba ni. Ah, ní local government lẹ́tì mọ́ ni àbí ní state àbí ní federal. kò síbi síbi ah, sí mọ̀ jọba. very good kò síbi síbi sí mọ̀ jọba. very good yẹn lọ dà àmọ́ ẹ sọ fọ́mọ yẹn àṣírí yẹn wà very important sí mi òjò bá ti sọ fún mi àṣírí olórí burúkú wò ẹ àṣírí tó lóun ò mọ̀ tẹni pé mọ̀ kó sọ nǹkan tí ò mọ̀ kí ló dé. àṣírí tèmi làṣírí olórí burúkú bẹ́ẹ̀ni àṣírí òun wọn ìwọ náà ní kúrè ó ní kúrè àṣírí tèmi àṣírí tèmi lolórí burúkú ò ní kúrè. ẹ̀yin gan. ẹ tún kọ́ bá a sí lélẹ́yìn. ṣé kọ́lá náà yọ̀ wọ́n mi o ṣé kọ́lá náà yọ̀ wọ́n mi o ajọ wà lẹnu ẹ wò ó dà ẹ sọ fún àṣírí mi kó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọsà èmi là sí ìwé àbúrò ẹwẹ aláìní gan kọbítí kọbítí kọ́kọ́kọ́ olóríṣà gbájá sókè wọ́n ní ire ni bíre ni bíbí ni a ò kúkú mọ̀ ọbẹ̀ ṣe ló ń bá ní ṣeré a ní kò mú bí eré bí àwàdà ó bẹ́ ni lọ́wọ́ ohun tó pamọ́ lójú ènìyàn. ojú Ọlọ́run. ṣé mo gẹ̀ẹ́tẹ̀ ṣàtàìwò. ọlọ́run akun ẹ̀ lé kí ló tún need. ṣé oúnjẹ tó jẹ ẹ ṣojú ẹ dáadáa. Ah, iwájú lọ́wọ́ ẹ̀yán máa lọ ẹ try fún gan ẹ try gan. dẹ̀ má bínú pé ṣéǹjì tí mo fún ẹ ó kéré kò sí káàṣì ńlẹ̀ mọ́ ọ̀tá bá ti ń lọ́ọ̀sì máa gba pos torí mo máa jẹ́ kó jẹja. point and kill. Eh? Ah, ah. ẹ fẹ́ kọjá fún mi. ó máa jẹja. ẹ ṣe gan ni ẹ̀gbọ́n pé tí n bá ti délé màá sọ fún ìyá bèjì máa wá bá mi dúpẹ́ lọ́wọ́ yín. kò tiẹ̀ lè tó yẹn kí la wà fúnra wa fún àbúrò mi ló jẹ́ náà àbúrò wa ló jẹ́ ẹ̀ má wọ̀ọ̀rì sórí mo ṣáà ti satisfy pẹ̀lú nǹkan tí o fi pé o ní látọwọ́ mi ní báyìí mo dẹ̀ rò pé nǹkan tèmi náà ní látọwọ́ ẹ̀ o lè ṣe fún mi tí bá béèrè ọ̀nà àwọn ẹ̀ lọ́wọ́ ọmọ dáadáa ní ẹ̀hún nǹkan kan ní mo kàn ní látọwọ́ ẹ̀ ni pé kí ni àṣírí tó wà láàrin Bámbọ̀ àti Láníyì tó sọ pé kó má sọ fún èèyàn kankan ọ̀rọ̀ tí Gbàǹbọ̀ sọ fún ẹ tó ní kó má sọ fún yẹn kankan ọ̀rọ̀ yẹn nìkan ni mo kàn fẹ́ kó sọ fún mi ó tán mi need anything lọ́wọ́ ẹ ju ọ̀rọ̀ yẹn lọ ọ̀rọ̀ àṣírí tó sọ fún ẹ òun mo fẹ́ gbọ́ <clears throat> eh, nǹkan tí mo kàn fẹ́ mọ̀ ni tó bá ti sọ fún mi à ní iṣu ìfọ àmọ́ àgbà kan nọ́mbà ẹ gan every week màá máa ṣàwó sórí àkáǹtì ẹ every week. lọ́jọ́ yẹn. ok. fún bọ́ mi ìmàgbọ́ lọ́jọ́ yẹn bùrá bá ń bọ̀ wọ́n pè mí kúrò lẹ́gbẹ̀ẹ́ bẹ̀rẹ̀ alá ní ìbá òjò láwọn fẹ́ san kankan fún mi hmm, ìgbà kan lẹ̀ pè mí wọ́n sọ pé Táíwò wá mo fẹ́ san kankan fún ẹ o má sọ fún yẹn kankan o má sọ fún yẹn kankan o hmm, máa lọ. sóyí ẹ ló gẹ́ẹ̀tì pé ó ní kó máa lọ bọ̀ kó tó dípò lọ yẹn ọ̀rọ̀ tó sọ kó tó ní pé kó máa lọ òun ni mo fẹ́ gbọ́. òun náà mo ti sọ fún yín yẹn ó sọ pé má sọ fún èèyàn kankan o má sọ fún èèyàn kankan o. wá ọ̀gbẹ́ni kí ló ń ṣe ṣó mọ ọmọ ni <laughs> ah, ó dẹ̀ mú wa ṣe sáà náà ló rò para ètò yẹn láì bí ẹ lọ jẹun tó jogun fe ṣe èmi kàn ti jogun fe láàárọ̀ ìṣá. tí mo ti sọ fún mi náà mo sọ fún yẹn mo sọ pé má sọ fún yẹn kankan nìyẹn ó sọ pé. ó yá kí ló sọ fún ẹ. ogun tó sọ fún mi náà nìyẹn ó sọ pé Táíwò mo fẹ́ sọ nǹkan kan fún ẹ o má sọ fún yẹn kankan má sọ fún yẹn kankan. kọ́sá. sójà ah, ah. bí àwọn èèyàn ṣe ti ń fìyà jẹ látijọ́ ìtọ́ ń nà kiri ṣó bí ẹ̀ ni. mo ti sògùn fẹ́ jẹ́ ó ti ṣì jẹ ó sì máa ṣì pọ̀ ní pé try láti sọ nǹkan tó sọ fún ẹ. mo ti sọ fún yẹn wọ́n sọ pé ma sọ fún èèyàn kankan má sọ fún èèyàn kankan má sọ fún èèyàn kankan. ok wọ́n ní má sọ fún ọkàn. bẹ́ẹ̀ ṣàkẹ́ tó sọ fún mi mo ti sọ fún yẹn. ó tọ́ ni mo rí pé làákàyè fún ọ̀sán kọ́fún àti làákàyè dára kan àti làákàyè fún ọ̀sán kọ́fún àti. Bí eré bí àwàdà ó bẹ́ lọ́wọ́, ohun tó pamọ́ lójú ènìyàn, kedere ni níwájú Ọlọ́run. boys. kí ni mo ṣe kí ni mo ṣe yá bẹ́ẹ̀ ti náírà mi sẹ́ yá bẹ́ẹ̀ ti náírà mi sẹ́ ẹ bá ẹ̀yà láti sẹ́ bá yá bẹ́ẹ̀ o ẹ bẹ́ẹ̀ fẹ́ yá bẹ́ẹ̀ ti náírà mi sẹ́ ẹ yá bẹ́ẹ̀ ti mi sẹ́ yá bẹ́ẹ̀ ti yá bẹ́ẹ̀ ti yá bẹ́ẹ̀ ti yá bẹ́ẹ̀ ti. èmi ọmọ Táíwò èrè kéèyàn rán ọmọ iṣẹ́ tòsí bí kó dẹ̀ lọ bí ọlọ́ọ̀lọ́hùn ẹ́ fóònù ẹ̀ tún ríngì kò tún gbé ó dà nígbà tẹ́mi náà bá fẹ́ẹ̀ pè ẹ́ pa wàá gbé ibi tó rìnrìn ìyá ẹ lọ. ó máa rí ó jàre ọkọ mi tékèwé ṣé ó di ndí kan méjì ló fẹ́. 做给。 嗯。 sọ̀rọ̀ ni. olórí burúkú yìí aláyébàjẹ́ ni ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ní kíni ẹni kò tó ṣe ni. àbáyé bẹ bá ẹ bẹ bá ẹ lọ ẹ sà á sọ̀rọ̀ ẹ sà ẹ sọ ìwọ ló mú wèrè wá ní sọ̀rọ̀ ní sọ̀rọ̀ tẹmí ọba ní nọ ní kọ bá yọ ọba yọ ọba ní yọ kọ ẹ ṣe ìwọ kò mí lọ àdúrà àdúrà kò ní ìlà fún ẹ lọ sí ìwé ẹdẹ sọ̀rọ̀ dúró bẹ dúró bẹ ọwọ́ tó ti alógbálẹ̀ alógbálẹ̀ lọ́wọ́ ẹni. Mo ti wà lá. Ó ti tó ó ti tó àjọ àjọ. Àní ẹ jẹ́ kí n nà ní kẹ́ ẹ̀. Èmi ò nà ní kẹ́lẹ́ sẹ́yìn. Mo lọ tọ̀ mo mo sọ mo lọ tọ̀ ní ọ̀nà mi mo lọ tọ̀ ní o. Ó ti tó àjọ má fi kòlí ẹsẹ̀ ẹjọ́ má ẹjọ́ èló lọ́wọ́ ọbẹ̀ yín màmá nílá tó èló lọ́wọ́ ọbẹ̀. Èló lọ́wọ́ ọbẹ̀ mi. Tó fẹ́ sọ ni. Mo fẹ́ sọ. Mo fẹ́ sọ. Ẹ kò sí wàhálà ten thousand naira ni. ten thousand ni. ten thousand. ten thousand naira. Eh.

Táíwò àbíkẹ́ lórúkọ rẹ̀. bẹ́ẹ̀ ni Táíwò lórúkọ Táíwò. tó dáa kí ni mọ. mi ì dáa mọ mi ì dáa mọ. wò dáadáa. mi mi ì dáa mọ sá. torí ẹni tí mo fi gbá last kò ló five minutes láyé tó fi wà dáyọ̀ four grand. yes. táwa lè fi wá fi gbá. ìwọ ni. kí ni mo ṣe. kí ló ṣe kí ni ọ̀rọ̀ tó sọ fún tó ní kó má sọ fẹ́ni kankan kí ni ọ̀rọ̀ náà sọ fún kí n gbọ́. ẹ ọ bọ̀dá ẹlẹ́gbàgbà ẹ wo kò sí ọ̀rọ̀ àṣírí kankan lọ́wọ́ mi kẹ́lọ́rọ̀ àṣírí wà lọ́wọ́ mi má ti sọ fún yín ẹ wo mo ti jìyà gan-an mo ti jìyà gan-an kò sọ̀rọ̀ kankan lọ́wọ́ mi sá. mi ò bẹ yági wọ tún ẹ wò sí ẹ wo wájú kó wẹ̀yìn ah. ta lórí. ẹ wo ẹ̀yin nìkan kò sí ẹ̀kan kan mọ́. ẹ sori tí bá pa ẹsẹ bí o lọ fọ yarin. o ah! kàn wà dáhìn ni yes ah. ètì jẹ́wọ́ jẹ́wọ́ lẹ́rọ̀ owó ẹgbọn. jẹ́wọ́ lérò. ẹyẹ jẹ́ kí n ṣàlàyé fún yín. ó yẹ mo gbọ́. sẹ́ni lọ́jọ́ yẹn lọ́jọ́ yẹn lóòótọ́ bùrá bá ń bọ̀ wọ́n pè mí gbàdémi àti bùrá aláníyì tá à ń lọ wọ́n láwọn fẹ́ sọ kankan fún mi but wọ́n tún wáá change mind wọn padà wọ́n àwọn sọ kankan fún mọ́ni pé kí n máa lọ ní kò sásìkò kankan lọ́wọ́ mi. màá gbọ́ ó dà pé kí ni yín bẹ́ẹ̀ lẹ́nu mo sì fi sápò ah. bọ̀ láàrin five minutes ẹ̀jẹ̀ máa wà dry season lára ah. ẹ̀ yes o máa gbẹ́kú ni ló ah. ti yé tètè ah. jẹ́wọ́ for the last time jẹ́wọ́ sí ní wọ́ọ́rọ́wọ́ tí ò ní pariwo tẹ́nibọ́dì ò ní mọ̀ ọ̀kọ́ta sí tí lè fi jó jẹ́wọ́ sí kí lè fẹ́lẹ̀ jẹ́wọ́ ó yẹ mú gbọ́. sí nǹkan kan ju nǹkan tó ń sọ fún yìí náà lọ síwájú ọlọ́run bá téèyàn gbọ́dọ̀ kò jẹ́rìí rọ́ ẹlẹ́dàá yín rí mi wọ́n sọ kankan fún mi. o tún fẹ́ máa wà bìtẹ́ndà. rárá rárá o fẹ́ wà ẹ̀dá court mi. rárá rárá wọ́n sọ kankan fún mi ni wọ́n kankan fún mi ni. o fẹ́ wà straight ẹgbẹ́ wọ́n sọ kankan fún mi ni kárí sọ fún mi àti sọ fún yín. Ah, o máa wà dá tó máa wà straight ah, ah, ẹgbẹ́ ẹgbẹ́ ẹjọ́ wọ́n sọ kankan fún mi ni. àtìgbọ́. ìbára sọ́ǹgbọ́ mi sọ́ǹgbọ́ mi jọ ó ní ẹnìkan tí mo fẹ́ fi kíní ta máa lò ta máa fi gbá yẹn tẹ́jẹ̀ máa fi tán lára yẹn bọ̀ mi fẹ́ lò torí pé má ta ìròkò tó nǹkan tí ó yẹ kí n fi gbá so kíní ta máa lò yẹn mi fẹ́ lò fún ẹni tó wà pẹ̀lú mi bíi wọn kọ́ta bá ti lò yẹn a máa fẹ́ ṣètùtù owó ètùtù yẹn dẹ̀ pọ̀ kọjá tí màá máa wéṣì lórí eléyìí ó ti yé wá rí kíní ìwo ká lò ní sáìtì fún àwọn wèrè tán láwọn lágídí tán bá wa jàdú ọ̀rọ̀ lẹ̀ yẹn tí ẹ máa fi kú rẹ tẹ̀ tó máa fi kú wárápá tí ò ní jẹ́yàn wọn láyé yẹn táyà máa fi bàjẹ́ tí ò ní rí solúsọ̀tọ̀ ayé mọ̀ dọ́kí nìyẹn wàá máa bá mi gbé bọ̀ mi tí mo wá sí kíákíá má jọ pé five minutes jọ tó rẹ lọ́wọ́ mo retí ẹ báyìí o níbi ẹ̀gbẹ́ abọ́ ẹran lọ ẹran lọ àkíkà ó lé burúkú bọ̀bọ̀ yìí sá ọlọ́run yọ ẹ ayé wo ó lè gbọ́dọ̀ sá lọ wàláì tó bá sá wọ inú wòrà máa bẹ níbẹ̀ ìwọ owó ló kéré ju o ìwọ ẹ̀ lírí wàláì máa bẹ wọnú ẹ̀ lírí ju ó fẹ́ wọ́n fẹ́ wà méjì ó máa pa wà ọ̀gádọ̀ sọ́ọ́ni ayé òní dà. kí ló ṣe é mú ń pè láti ibẹ̀ látàárọ̀ kí ló dé ò dá mi ló ṣe bíi pé ò mọ̀ mí rí kí ló ṣe é. rán mi létí orúkọ ẹ ni. Ah, ah, o ò rántí orúkọ mi èmi ọlá tájọlọ sáàmù wò. ọlá. ẹ nà án kí ló wáá ṣe ń bì báyìí kí ló ṣe é. mo kàn sáré wá gẹ̀ẹ́tì nǹkan bíbá ni ibi tí mo jẹ́ ńlọgùn tí ẹ yé mi gan kí ni wọ́n wá ṣe ń bì. èmi náà wá bá àwọn ọ̀rẹ́ mi ni àti wọ́n bíbẹ̀ láti bíi three days ago. lánìkè eh. èmi náà kàn wá sáré sí nǹkan bíbá yẹn ni. kẹ́hìndé ńkọ́. kẹ́hìndé wà kẹ́hìndé wà everybody náà wà. olúwa ṣeun mọ́mì náà kọ́ ṣáláṣálẹ̀ bíbọ̀dé wà. Thank you, Lord. Sáwọn obìnrin sì ni ṣùgbọ́n mo fọ́ lóhùn bá bẹ̀. Ẹ níbo ni ètò rí báyìí? Táíwò. Mo sáré pé mo ti ẹ̀ yé mi. Bó má máa rí ẹ níkẹ́, má máa rí ẹ ṣogbó. Táíwò. Ọlọ́run máa ṣàánú ẹ o. Ṣá o. bẹ́ẹ̀ mọ àwọn Táíwò? Táíwò èwo? Táíwò tèmi àtẹ̀yọ lọ sí school tájọ lọ sí àmúwò. ọ ọ ọ ọ Táíwò ní festac extension ẹ ẹ ló ṣe. mo rí lẹ́ni yìí mo pìtì ẹ̀ ah. Ah, ọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn mi ti ẹ̀ mọ láìpẹ́ ṣe rí kò dá mi mọ̀. Ah, Táíwò warrants kò jà wá lójú ó dà kó ní early dementia ọmọ yẹn ti dìdàkudà wọ́n ti ṣépè fún eh? wọn ó sáàdì gan ẹni tó ṣépè fún àwọn hmm. ìbejì yẹn àkóníkùnre o àmì o sórí táyé yẹn tún da o eh. ṣó ti rí kẹ́hìndé àmọ́ gbàdúrà kò rí. are you serious. Ah, in fact bí kò máa mọtí kiri ó tún hmm. wá máa ń ṣe nǹkan kan á wá máa pe ádámù ni o tó bá ti mọtí yó tó bá ti já sí gọ́tà á ní éfà ni èmi ò mọ̀ bóyá ádámù ló rọ́ ọlọ́tí yó bóyá éfà ló ní pé kó máa já sí gọ́tà ọlọ́run ẹni tí ìyá àwọn ọmọ yẹn ṣẹ̀ tí ò dáríjì in fact mi ò mọ̀ ọ ti tún àwọn ọmọ yẹn dá ọ ti bọ́ sọ́wọ́ àtúnidá kátikàti yámayàmá wọ́n kò sọ̀rọ̀ bí àwọn ọmọ yẹn ti kú kọ́kọ́ sí wọn ni. Hmm. ti fẹ́ dé ra àwọn ọmọ yìí wọ́n mú òwe tó jẹ́ pé àwọn náà brilliant jù ní kíláàsì. bóyá ayé ayé àtijọ́ ni ayé tá a wà yìí ó ti tán fún wọn ah. wọ́n ti lùzì wá ẹni tá à ń dúró de nǹkan ó ti sú mi lọ́pẹ́ wà náà. ẹ jẹ́ kí èmi lọ wò ó. dáhùn dáhùn dáhùn kò sí táìmù wa èmi ò ráyè gbogbo yẹn o dáhùn dáhùn dáhùn.

gbọ́ jẹ̀ǹjẹ̀ kan àìmọye ọ̀dọ́ mi ti jí gbé wọn ní bá mi lágídí tọ́pọ̀ bá mi lágídí máa ń pa wọn ni. a lọ bẹ̀mí ara ẹdẹ gbọdọ̀ o tí màá yẹ kó lè lọ́sọ̀ pé rọjú ọ̀nà ó rọjú tú wò mí lẹ́ẹ̀kan sí wò mí náà wọ́n ní kọ́ n máa kọlu ẹ o tí màá lẹ̀ kọlu ẹ máa bínú kọlu ẹ tán ni o nǹkan lè máa ṣí ẹ. Ìdá gbọ́dọ̀ ṣì nílé ìlú kọ̀ọ̀kan gbọ́dọ̀ gbọ́dọ̀ ṣé mi ta gbúlọ́gbúlọ́ ni ẹ. ẹ ló alayọ lọ́rọ̀ tó pọ̀ wá mo wà bẹ́ẹ̀ ìwúlẹ̀ ṣiṣẹ́ wà ìfẹ́ralẹ̀ wà láyé báà lẹ ṣe wọ̀n lásìkò tèmi gan lábẹ́tẹ̀ ni àtẹ́kùn fẹ́ àwọn ẹran koríko kọ̀ọ̀kan wọ́n ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ gbogbo ẹ̀ fẹ́ nípa ìyá aláyé ó ti wá mí ìyá aláyé kò lọ́rọ̀ ọmọdé mú jábẹ́tẹ̀ ẹ ṣàmọ̀ mi lórí tàbí yòókù lábẹ́tẹ̀ mi tí mo ti wá nǹkan tí màá jẹ ládùúgbò mi nìkan ilẹ̀ tó kàn ní mo wà orílẹ̀-èdè mi mo wà yáyé mi mo wà mo wà ń bẹ bàbá wàhálà ẹ má tẹ bá pẹ́ ẹ̀mọ́ pé mi ìpẹ́ pààyàn àkàlẹ̀ pàǹsìn máa pa lópẹ́ ọ̀rọ̀ ẹ̀ má pa ó sì yẹ máa pa dànù kì má bínú èmi ló ń lo sàá fún ṣé òun mọ̀ sì tẹ́lẹ̀ ló ń lo sàá fún mi òun respect mi fún kí ni wo wojú mi pé ìrànjú yẹn kọ máa pa ẹ èèyàn ń wọlé lọ ṣé o níbi tó ṣe ń wọ wọlé lọ ẹ ní bó ṣe wù ẹ ní wọn ní gbogbo mi. dàgbàsókè. ṣùgbọ́n àmì ìdìbò ṣe jẹ́ lọ́wọ́ àní kó wà ní pa ẹ̀ ṣe láì ní wọlé síbí. wọlé. ìpín ọ̀la yìí ọkùnrin sí láti rìn láyé mi kó máa ká gúlọ́gúlọ́ àti tẹ̀ ṣe gúlọ́bà ní orílẹ̀ mi o. Táíwò sá Táíwò sá Táíwò sá. máa bẹ àwọn kan lọ́wọ́ ẹ̀ mo lè fẹ́ kó sọ̀tọ̀ fún mi. kí ni báwo sọ fún ẹ nípa lánìí? tó lè mú lánìyàn máa threaten life ẹ. Ah, ọlọ́pàá ọgọ́lọ́pàá ṣẹ́rí lọ́jọ́ yẹn bùrábà ń bọ̀ wọ́n pè mí lẹ́gbẹ̀ẹ́ bùrá lánìyàn wọ́n pè mí lọ ibì kan. ọ̀rọ̀ tá a dì ní bọ́dọ́gí ó déwé kókò ó fàyà à ń sunkún àwìgbò omi fẹ̀yìn kẹ̀kẹ́ òṣì mi ta fọnú fọra omi jò bàtà èmi ò fẹ́. jọjẹ rí ẹ lọ́rọ̀ àṣírí kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. mi ò fẹ́ ọmọ gbàjẹ́ sí mi ò mi ò fẹ́ mọ́ yà lọ. lọ́rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ó ṣe pàtàkì o wà very important. mi ò fẹ́ jẹ́ kó sọ fún yẹn kankan mi ìfẹ́ kò sọ fún èèyàn kankan bó ti wọ́n mọ̀. kí n má sọ fẹ́ni kankan. mi ìfẹ́ kò sọ fẹ́ni kankan má sọ fẹ́ni kankan. o ti bọ́ ṣé o yẹ kí n máa lọ sáà. kò tó kí n lọ kí ni tá a bọ̀ sọ fún ẹ. wọn kì í má sọ fún yẹn kankan. ó ah, ní kó má sọ fún yẹn kankan ṣé bíi tèmi wá ni àṣírí mi ló fẹ́ sọ fún ẹ ó dẹ̀ ti sọ fún ẹ sọ fún mi. Ah, ṣé ẹ gbọ́n kò tí mò ń sọ ni wọ́n pè mí wọ́n ní Táíwò mo fẹ́ sọ kankan fún ẹ òbí àṣírí kò dẹ̀ gbọ́dọ̀ sọ fún yẹn kankan wọ́n dẹ̀ tún dàrú ah, wọ́n ní kí n máa lọ. Táíwò o ti fẹ́ máa dà mí o kò dẹ̀ wẹ́ pé bá ń bọ̀ lóòótọ́ ọ̀rẹ́ mi ni bọ̀tì tírélà ti taari wa ìwé mi àti ẹnìkan ló kù báyìí náà ó ti sọ àṣírí yẹn fún ẹ ó wá ní o má sọ fún yẹn kankan ṣé mo wà lára àwọn èèyàn kankan yẹn ni. but ó náà mo ti sọ fún ìyẹn wọn ní kí n má sọ fún èèyàn kankan. ah dànù ṣé o kọ ni ṣé mi èèyàn kankan ni kí ló ń ṣe ẹ sọ fún mi náà. wọn sọ kankan pàtó. Ah, ah. báwo lè ṣe yìí náà ó dà mo ṣe bàbá ti lọ sí máa gbé lọ sọ́dọ̀ bàbá tó máa ń jẹ àwọn òṣìṣẹ́ kan fún mi ó ṣàpèjáwò àbí kí ilé para mi wọ́n sọ nǹkan kan fún mi. màá chẹ́ǹjẹ̀ fún ẹ o mọ̀ mi o màá chẹ́ǹjẹ̀ fún ẹ o. wọ́n sọ nǹkan fún mi wọ́n ní má sọ fún yẹn kankan ni. brani brani brani yìí. sẹ́ẹ̀rì nǹkan dẹ̀ wà tí wúrà bá ń bọ̀ tán fẹ́ sọ fún mi lọ́jọ́ yẹn wọ́n kàn change mind wọn ni tí wọ́n fi sọ fún mi mọ́ ní pàtó yẹn. you stupid. Ah, ah. aṣọ ògbóhùn bẹ́ẹ̀ ṣeré ni ó pè é mo fẹ́ sọ kankan fún ẹ ẹ later wá change mind ẹ wà ní kò má sọ fún yàn kí ni nǹkan pàtó tó sọ fún ẹ tó ní kò má sọ fún yàn kankan ah tí wọ́n ti bá gbọ́ yé sí oní oní kò má sọ fún yàn kankan. ó náà mo ti sọ fún yẹn wọ́n pè mọ́ ní má sọ fún yàn kankan hmm. ah. it's all right no problem òótọ́ ni mo fẹ́ gbọ́ ní tèmi àṣírí wo ló fi hàn pé ó lè wà láàrin ládélé àti báwo. àṣírí ẹ wò ó mi ìmọ̀ àṣírí kankan tó wà láàrin mi ṣe láwọn tẹ́ ń wo yìí mi ń sọ̀rọ̀ ẹ wọn ẹlẹ́gbàá àgbàna jẹ́ sí mi wọ́n jù mí lọ wọ́n kàn máa ń mú mi mọ́ra káàkiri wọ́n máa ń mú mi lọ lọ́yẹ̀ gbogbo ti jẹ́ sí wọn nìyẹn mi ń sọ̀rọ̀ ẹ wọn mi ìmọ̀ àṣírí kankan nípa wọn. ìgbésùn mọ́ pé wọ́n ti kidnap ẹ̀ báwọn. ṣé gan-an tí wọ́n ń nà káàkiri ni màá tí nípa bó ti jíbìrà bá gbé ní mẹ́ni tí ń pa bó ti jíbìrà bá gbé. ọ̀ mẹ́ni tí. ẹ̀wù kárí kí mo kan nípa kíni ni màá ti sọ fún yín láti jọjọ ẹ̀wọ̀ bùrání yìí gan fìyà jẹ mí lórí kíni kárí mo wá mẹ́ni tí màá ti sọ. lálẹ́ yẹn fìyà jẹ. ah wọ́n fìyà jẹ mí gan-an ìyá wa ẹ̀kú ọ̀rọ̀ ọmọ ẹ rí ohun tó lọ́wọ́ fi hàn mí lórí ọ̀rọ̀ àwọn ọmọ tẹ́ ẹ ní ká fi síwájú olúwa yìí ah, lágbára díẹ̀ o ṣe ló dàbí ìgbà tí ẹnìkan fẹ́ fi àwọn ọmọ wọ̀nyẹn jẹ yín níyà. Ah, èmi ìjọ kí ló ní mo ṣe fáwọn kí lẹni náà ni mo ṣe fún un tó ṣe wá fẹ́ fi àwọn ọmọ mi ṣe pàṣán fún mi tó jẹ́ ọmọ mi lógbòsùsù tí mo bínú ara mi tó ń fi wọ́n ṣe ìbànújẹ́ fún mi. ẹ wo sà bẹ́ẹ̀ ṣé wù mí mi ò kọjá yè mi o mi ò báyọ̀ jà jẹ́jẹ́ mi ni mo máa ń lọ mi ò báyọ̀ jiyàn owó béèyàn bá lóun ti fún mi lówó màá ní kó máa mú lọ ni béèyàn yáwó lọ́wọ́ mi tó sọ wípé òun ti fún mi màá ló dà kó kúkú mo yàn dà. tó fẹ́ bẹ́ẹ̀ lọ yá wa ẹ̀ẹ́kún ni o ohunkóhun tó máa mú yín sunkún lórí àwọn ọmọ wọn ọlọ́run ò ní jẹ́ ó bá yín o. ogun tó máa mú kí ọ̀rọ̀ ẹkún tó gbẹ̀yìn ọ̀rọ̀ yín lórí àwọn ọmọ ọlọ́run ò ní jẹ́ ó mọ́ yín. ọ̀tàkọ́tà tó bá sọ pé ẹkún ló máa gbẹ̀yìn lórí ọ̀rọ̀ àwọn ọmọ wọ̀nyí kó ló wá dá kó dá lẹ́bi. ẹ̀ẹ́kún ò yá wa ẹ̀ẹ́kún gidigidigidi gan àwa pàápàá ní gbígbà àmì dákẹ́ àdúrà lórí tọ́lọ̀ fi hàn wáyé. ó dẹ̀ dá mi lójú pé pẹ̀lú ògùn ọlọ́run bí agbára ti ń jẹ́ ti ọ̀gá ògo ìṣẹ́gun ni ti yín níkẹyìn ẹ máa rẹ́rìn gbẹ̀yìn ni lórí àwọn ọmọ wọ̀nyí sẹ́ ẹ máa fògo fọlọ́run jẹ́ ká gbàdúrà bàbá ní orúkọ jésù olúwa ọ̀rọ̀ wọn ayé adúpẹ́ lọ́wọ́ yín tó jẹ́ àwa mọ̀ pé ẹ̀yin jẹ́ alágbára síbẹ̀ adúpẹ́ tó jẹ́ àmọ̀ pé ogun tí ẹ̀yin bá ti fi mọ ẹ̀dá ẹ ti pinnu láti ṣẹ́gun rẹ̀ ǹjẹ́ lọ́dọ̀ tó ní a ọ̀rọ̀ yìí lé yín lọ́wọ́ àwọn ọmọ méjèèjì wọ̀nyí sẹ́ ní orúkọ lórúkọ jésù olúwa jẹ́ kí ògo wọn bù ọ́ jésù lópin gbogbo afẹ́ kí ìyẹn ògbẹ́nu wa kàn bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ kò rí jésù agbára wa. ọmọ gbàjẹ́ sí mi ò mi ò fẹ́ mo yà lọ́dẹ mi mo jẹ́ káyé fún mo ṣe pàṣẹ. bẹ́ẹ̀ ni báwo ló ṣe jẹ́ sí. ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi. bẹ́ẹ̀ ni ṣọ́wọ́n pé wọn ò rí láti bí ọjọ́ mẹ́ta sí ẹ mú mọ àjọ wa náà ní ọ̀rẹ́ mi ni gbàdébí náà gbọ́ pé wọn ò rí báyìí gbogbo ibi tí mo yẹ kó lè jẹ sí lèmi náà ti ń bá wọn wá àti èrè ni. ẹjọ ń wá. bẹ́ẹ̀ ìwọ fẹ́ sọ fún mi pé òun ibi tó wà. ṣé màá mọ ibi tó wà màá tún máa bá wọn wá ni mi ibi tó wà. ok jẹ́ǹbí ẹ ṣó mọ Táíwò Fáníyì. Táíwò Fáníyì ẹ mọ Táíwò Fáníyì. bẹ́ẹ̀ ni àṣírí wo ló wà láàrin ìwà àti báàbò àṣírí wo ṣàṣírí ọ̀pọ̀ láàrin wa tí wọ́n rò kò sọ tó táyé wò fàní yìí tó fi wá fìyà jẹ. kò ṣàṣírí ọ̀pọ̀ láàrin láàrin àti báàbò dẹ̀ ń táwọ̀ ẹ̀mí ò tírẹ́tì nẹ̀ táwọ̀ tó máa wá bá mi ti máa lóúnjẹ fún kọ̀ọ̀kan ní tírẹ́tì nẹ̀. ìbá dáa kò jẹ́wọ́ àṣírí tó wà láàrin ìwà àti báàbò tó fi tírẹ́tì fàní yìí kò sọ́ọ̀sìn one and secondly èèyàn tó jí gbé tó jí gbé kò jẹ́ ọbí tó fi sí àìjẹ́ bẹ́ẹ̀ ọlọ́pàá ẹ̀jọ̀ tó lẹ́la pa wọn nọ́mbà wà kò sáà ṣe ní kọ̀kọ́ láàrin wa mi ìdí báwa jí tó lẹ́bi pé tí mo ti máa máa wà àbáwọ̀ lẹ́yìn ṣe báyìí náà mi ìdí gbé kò sáà ṣe ní kọ̀kọ́ ṣẹ́rí mi sọ́dá sáà nìtẹ̀ sọ yẹn ìrùn àwọ̀ tẹ̀ sọ yẹn àkọjọ nọ́mbà nọ́mbà ọ̀rẹ́ kakọ̀ bára wa ṣe kíní ó dẹ̀ ti tán normal normal ẹni ṣe jìgbé àbí. mi ò jí gbèsè. mo mọ̀ kó o lè fẹ́ jẹ́wọ́. Ah, mi ò tọwọ́ yàrá bá bá ẹ̀ wà jẹ́wọ́. ọlọ́pàá ẹ má fi àjálá ẹ̀ṣẹ̀ o ẹjọ tọlẹ má fi àjà láìṣe èmi kọ́ ni mo gbé bọ̀bọ̀ dẹ́ sọ yìí o. ọlọ ọlẹ́dà yín rí o mi ò ṣe mi ò jí gbé o. stand up ah. stand up ah. tọwọ́ yà bá gbà dáadáa wà á jẹ́wọ́ ọlọ́pàá stand ah, omi jo bàtà èmi ò fẹ́ o mi ò fẹ́ o. ṣọ́nà mi ò kí n má rọmọ bú sẹ́kún. ọ̀rọ̀ sáàdì ní gbọ́dọ̀gí. ní gbọ́dọ̀gí. ọkọ̀ fàyà. ó fàyà ó. omi ìfẹ́ yìí kẹ́kẹ́kẹ́ o. omi jó bàtà. ó jó bàtà. ẹ pẹ̀lẹ́ ẹ mọ̀ pé kinú lẹ gbé wá ní ká ní mọ̀ pé kinú lẹ gbé wá ní bá ti yà lọ́nà fún yín ẹ má bínú sùn ádámù àti ifá ló fà àwọn náà jẹ èso àjàrà tọ́lọ́mọ bá ní wọn gbọ́dọ̀ jẹ òun fà tí gbogbo wa fi ń jìyà báyìí ẹ má bínú. ẹ má bínú sùn. jọun tó yọ lọ́hùn ọmọkùnrin tó máa ń pariwo Adam Lateef ló fa o tó máa ń ṣe Adam Lateef ni o Adam Lateef ló fa o kí ló dé tó fi jẹ́ pariwo Adam Lateef ló máa ń pariwo every time ṣáá tíyan bá rè. ṣẹ́rọ ọmọ yẹn ìbejì ni o àti pé bí ọdún mẹ́ta sẹ́yìn wọn ò rí bẹ́ẹ̀ yẹn o mm-hmm. bóyá kó fi pò bí wọn lẹ́kùn ní kúkú yìí wa wọn yẹn máa ń ṣe rádaràda káàkiri ni ìkan wà ó máa máa mọtí ni látàárọ̀ ṣúlẹ̀ ọtí ni ìkejì lúlù ni àkómọ̀ nǹkan tó ṣe tó máa díẹ̀ báyìí wọ́n ti lù ah. ọlọ́run bá ń gbọ́. ṣé àwọn òbí wọn ò wá rí nǹkan kan ṣe sí rárá. Ah, irú ọmọ bẹ́ẹ̀ yẹn fi ń pòbí lẹ́kún ni kò sí nǹkan tó fẹ́ ṣe sí dáadáa náà ń ṣe káàkiri kò sí nǹkan tó fẹ́ ṣe sí irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn fi ń pòbí wọn lẹ́kún ni jàre. kí tí bá sọ bẹ́ẹ̀ máa ń bí. kí ló dé fi jẹ́ pé every time ikú máa pariwo Adam àti Eve ló fa o Adam àti Eve ló fa o kí ló ṣẹlẹ̀ kí ló dé. kò yé mi náà gbogbo kínní tó bá ṣẹlẹ̀ sí mi kó ń padà yé mi náà kò yé mi ṣé ìwọ náà ò rí bó ṣe rí ń sìn pé o look nice ara ẹ balẹ̀ ara ẹ tutù ń ṣe bí normal person tó wá síbẹ̀ sí ṣé kí ni òkè wà normal mọ́ ọ bá ti wá mọ tí yóò kẹ́rí wà á kọ́ máa sọkúsọ ṣá o ṣì máa mutí lẹ́ni báyìí o. kò ń hun èmi náà àmọ́ tó bá ti tó àsìkò yẹn mi ò mọ nǹkan tó máa ń tì mí lọ sí jẹun ẹ mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tí bá ní kò tẹ̀lé mi lọ sí Èkó kí n máa lọ tọ́jú ẹ kó máa jẹ kó máa mu kó máa ṣe gbogbo nǹkan tó bá wọ̀n ní dáadáa ni ṣé wàá lọ. bẹ́ẹ̀ ni màá lọ máa. bẹ́ẹ̀ yàrá tó máa sùn òkè ló wà mímú kẹ́hìndé rè láti ẹni lọ ọ̀dọ̀ wa ló máa gbé yes ma gbogbo nǹkan tó wá fẹ́ pátápátá ló ń fẹ́ kó máa ṣe fún jíjẹ ni mímu ni sísùn ni gbogbo nǹkan tó bá fẹ́ everything tó bá fẹ́ kó ṣe fún ètò wa rí i pé apẹ́ ìwà ká tó bá béèrè jẹ́ kémi mọ̀ ó dẹ̀ máa di ṣíṣe fún. ok ma. Thank sórí bí inú ilé ìṣe tó ti tó kò síbi tó lè jẹ sí tó bá wọn ìlú ìṣe ń gbomi lè àmọ́ sórí yàrá yìí ìwọ ni fún ẹ ó wà ṣíṣí ni o ó wà títì ni o ò gbọdọ̀ ṣe déédéé sàkánì yìí báyìí lẹ́yìn kó rìn báyìí kó lọ báyìí má débi báyìí rárá tó bá ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ kí ló bá tán jẹ́ wá lọ fi dúró àsùnwọ̀n ẹ lókè mi. wà. ó pọ̀. ìjọ mi lójú lọ́tẹ̀. kí lorúkọ? ọmọlọlá. ọmọlọlá. Yeah. Look, have your seat. How are you? Wow. Níkẹ́ gbá wa dúró fún dájú. Ah! Jókòó tútù. Parí nọ́mbà one. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Wow. Number one. Okay, ọmọ tí wàá ṣe fún mi. ok sir. now wà lọ sí downstairs nísìn. ok. ọba mi arrange kan táwọn bébì sir. so kí ni ẹ̀yin babe care careful. No, no, no, anything like NSC. Like you guys care for drink and food, right? Yeah, okay. okay. number one, I will get everything right. No, for my cake. Pay me. Yeah. What you pay you? Hmm? Something. Ah! Yeah, go. Yeah. Oke. Ah, ini bapak ini. Ah! Ah! Ah! àṣírí tó wà láàrin rẹ̀ àti bámbọ̀ ní gbé nígbà tí gbogbo di gàgà tí àtijọ́ àti tó tó nira fún wa èmi àti ẹ̀ àwa lọ sọ́dọ̀ bàbá kan àlọ́ ṣe ájò bàbá yẹn wá sọ fún wa pé ájò tá a máa ṣe ni pé àwọn àgbégbà ṣe ara wa nígbà tá ní gbígbà àṣírí ti bá mọ òun náà gbé tèmi ìgbà tí mo wá sígbà àṣírí tiẹ̀ òkùnkọ mi kò mú kọ dúdú mẹ́ta ni wọn ló máa lò pàdé lò láti gbà yẹn àwọn owó ìtìmẹ̀ sí ní jí sówó ó ti rówó. so ìwọ ọ̀pẹ̀lú bá ń bọ ẹ́ ṣoògùn owó ni. àṣoògùn hmm. owó ogun yàtọ̀ sí ajo, àjò láṣẹ àjò lásán láṣẹ òjòògùn owó ajo, ìgbà tó ń ṣàṣe tiẹ̀ òun ti bẹ̀rẹ̀ sí lérò owó bàbá yẹn wá ní pé tọ̀dọ̀ tèmi náà a máa padà wá ṣe ó dẹ̀ ti gbé gbá ó ti màṣírí nǹkan tèmi náà máa lò bàtásìkò àti ṣe tèmi náà wá tó mo wá bẹ́ẹ̀ sí ní bàbá mo ń léwu kiri ipe kó wá lọ sọ àṣírí nǹkan tèmi náà máa lò bàbá kò kò kò kò sọ àṣírí yẹn fún mi kò sọ fún bàbá yẹn náà lọ́jọ́ yẹn dẹ́kẹ̀rẹ́ bàbá yẹn sọ pé láàrin ọjọ́ méjì tí o bá ti ṣàṣírí yẹn jáde òun gbọ́ máa yà wọ́n àwa jọ dúró láàrin gbà yẹn nìyẹn àti ẹ̀ àti táyé lájọ dúró tà ń sọ̀rọ̀ ló wá pe táyé sẹ́gbẹ̀ẹ́ wípé wọ́n fẹ́ ṣàtìlẹ́yìn kò fún wípé kò gbọdọ̀ sọ fún èèyàn kankan so definitely àṣírí yẹn ló sọ fún táyé torí pé gidi ọjọ́ méje padà kọjá kò yá wèrè òun ò ṣàṣírí yẹn fún mi máa pé táyé ló dẹ̀ ṣàṣírí fún kóun náà ṣàṣírí yẹn fún mi kí náà ṣe pọ́tẹ́ kémi náà ṣe kémi náà bẹ̀rẹ̀ sí rówó òun ti rówó báńkọ ló selfish òun ló selfish bó ti bá ṣe tiẹ̀ ó ti lówó kò ṣe tèmi. so àti wọ àti báàbọ̀ ẹ̀ṣọ́ òkúrú usually senior ọlọ́pàá ẹ̀mí ti ní mara ogun yàtọ̀ sáájò ájò la ṣe ájò ni ájò so reason to fi kidnap bambo ni àbí. ọlọ́pàá mi ì kidnap bambo mi ì mọ̀bi tó wà ní bá mọ̀bi tó wà máa ti sọ fún yìí ẹ̀rọ àṣírí tó lè ti kidnap lọ ni mo sọ fún yìí náà ọbẹ̀ ẹ̀ ṣe mi ọbẹ̀ ìfẹ́ ajẹ́pẹ́tẹ́ mo jẹ́ mọ́ èyí tí ò jẹ́ kí n sọ gbogbo ni mo sọ yìí ká lè gbogbo ibi tó wà máa sọ mí ní kidnap ẹ̀. o kidnap ibo ni bàbá wa. Ah, mi ìmọ̀ ibi tó wà ìbàkùn tó wà máa ti sọ ọmọ ẹbí àtẹ̀tẹ̀ fi jẹ mí. mi ìmọ̀ ibi tó wà. ọlọ́pàá Táíwò orí ọ̀rọ̀ yìí náà lè ṣì wà ọlọ́pàá ẹ ìwò ẹ má fìyà jẹ ọmọ ọlọ́mọ o kò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o kò mọ anything at all so bí ìpẹ́ kan fìyà jẹ aláìṣẹ̀ ni o ẹ má stress ara yín ẹ má gbìyànjú láti sọ pé ẹ fẹ́ rí mi ẹ lè rí èmi wàn bẹ́ẹ̀ wá mi délé ẹ lè bá mi bí mo ṣe wà yìí gan tí n bá rí pé wàhálà yìí fẹ́ pọ̀jù sim card tí mo tẹ́ tẹ́ ń pè mí lé lórí mo máa kàn dànù mo dẹ̀ máa sọnù. alọ́mọlọ́mọ ò mọ kankan nípa ọ̀rọ̀ mi ò sọ àṣírí kankan fún un mi ò sọ àṣírí kankan fún un àṣírí ẹ̀ tó ń wá káàkiri tó fẹ́ gbọ́ tó rò pé mo sọ fún ọmọ yẹn mi ò sọ fún wèrè ni mo sọ àṣírí ẹ̀ fún. tẹ́ bá dẹ̀ nídìí àdírẹ́sì àṣírí àdírẹ́sì eh, wèrè ẹ wá lọ sí sábó ó wà ń sábó mi ò sọ àṣírí ẹ̀ fẹ́yàn kankan mo fẹ́ sọ fún Táíwò but mo notice pé ọmọ tẹ́nu ẹ máa jò ni ni mo ṣe ignore ẹ ni mi ò sọ anything fún so forget it kò mọ̀ kọ́kọ́ ẹ̀yẹ́ fìyà jẹ aláìṣẹ̀ kẹ́ gbàgbé ẹ̀ kò sí nǹkan tó jọ it's as simple as that have a good day rubbish. kọbìtì kọbìtì kọ́kọ́kọ́ olóríṣà gbájá sókè wọ́n ní ire ni bíre ni bíbí ni a ò kúkú mọ̀ ọbẹ̀ ṣe ló ń bá ní ṣeré a ní kò mú bí eré bí àwàdà ó bẹ́ ni lọ́wọ́ ohun tó pamọ́ lójú ènìyàn. máa wò pọ̀ nílé ẹ tẹ́jú ọ̀nà ta ló sọ pé kí n má wò ní yàrá ẹ ẹ ẹ dáhùn sẹ́yìn ayé yín máa dà láyé. Ẹ mójú àyè kò ní sọ́kù. Akanwo. Akanwo. Akanwo. Àkànwọ̀ ẹ̀ àbí. àti wẹ̀rù yàrá tó ní n gbọ́dọ̀ wọ ibẹ̀ náà mo ti padà wọ̀ kí ṣótán ṣòdẹ ti rí kí ló fẹ́ kò sí nǹkan tí kò sì nílé yìí òun jẹ òun òun yan síbi tó bá wù ẹ́ simple instruction tí wọ́n wá fún ẹ pé má wo orun bíbá ẹ wá òun ló dé ṣòro fún mi ṣòdẹ ti wọlé báyìí kí ló rí bí kò sí nǹkan kan ọ̀hún mo kàn fi dọ́gba gbo ẹrù mo fẹ́ mọ how strong tó jẹ́ bàbá mi tán wà máa pariwo pé ádámù àti ifá ni àwọn lẹ́yẹ́kẹ́yà máa di wá o àwọn náà ju èso àjàrà o àwọn náà jẹ́ kékeré kan o ẹ̀yin ọmọ aráyé fún ara yín lẹ fi ọwọ́ ara yín lẹ fi ń ṣe ara yín torí ibi tó bá ní kẹ má dé lẹ́fẹ́ dé torí ibi tó bá ní ká má lò láfẹ́ lọ nǹkan tó bá ní ká má wò láfẹ́ wò ibi tó bá ní ká má ṣì láfẹ́ ṣì ṣó ti rí ilé ayé ẹ lóde báyìí ìwọ àti kejì ẹ ìyá yín ló kó bá yín ọ̀rọ̀ ẹnu ló fi kó bá yín torí ọ̀rọ̀ àsọ jù èmi mo lè sọ báyìí èmi mo lè ṣe báyìí ìyá yín ló fi ọmọ pín nǹkan ìyẹn wá fi ń ṣe pàṣọ mọ ìyá yín ó fẹ́ fi yé ìyá yín pé kò ń ṣe gbogbo ẹni tó bá bímọ láyé òun ló jèrè o ṣé ìwọ náà ti rí báyìí ẹsẹ̀ náà ni ìwọ náà gbé yẹn o má wọnú bí o ṣáà ní dandandandan fẹ́ wọ̀ eléyìí á kó ẹ lógún á tún kọ́ pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́ pé ká máa kóra wa níjà ibi tó má dẹ̀ ní ká má dé ká má dé bẹ́ẹ̀. mi ti bẹ́ẹ̀ mọ́ kò sí wàhálà. ẹ jọ mi ti bẹ́ẹ̀ mọ́. máa lọ má jẹ́ káyé fọmọ ṣe pàṣọ ọ̀nà mi ò kí n má rọmọ bú sẹ́kù. ọ̀rọ̀ tá a dì ní bọ́jọ́gì ní bọ́jọ́gì kókó fàyà. ó fàyà ó. omi fẹ̀yìn kẹ́kẹ́kẹ́ o. omi jó bàtà. ó ń ò fẹ́ mi ò fẹ́ o jẹ nísìnyí. ẹ má tiẹ̀ pé ìyá àbèjì fún mi rárá àti rárá ni ìyá àbèjì wo lẹ ń pè ìyá àbèjì oṣù wo lẹ ń pè ẹ má pè ìyá àbèjì o ẹ jẹ mí lówó látọjọ́ yẹn fún mi ẹ wá ń pè ìyá àbèjì ẹ má tiẹ̀ pé ìyá àbèjì fún mi owó mi ni kẹ́ fún mi kẹ́ wọlé kẹ́ fún mi lówó mi. ewu dè máa ń jọ̀rọ̀ ẹlẹ́nu bí kọ́ńtì ṣe rí ni o. báwo ni kọ́ńtì ṣe rí ah, ẹ ń sọ fún mi pé bí kọ́ńtì ṣe rí ẹ má sọ pé báyìí pé kọ́ńtìrì bákan bákan ò ní ẹ̀ wọṣọ ẹ̀ ń dán àwọn ọmọ mi wà lé wọ́n sì tó bá kò lè dùn mí fi tó bá pẹ́ bí kan rí ni ẹ máa wò bọ́ mo ṣe máa ń rí lára kọ́ńtìrì bákan bákan ṣé mi ò ní rògùn fáwọn ọmọ mi ni. ẹnu ẹnu ẹnu ẹnu ẹnu ẹnu kó tó di alẹ́ tí mo bá délé tí mi bá rí àláàtì lórí fóònù mi tí mi bá rí àláàtì lórí fóònù mi ẹ gbà ẹ rí nǹkan tí màá ṣe fún iṣẹ́ ti gbọ́n gbòòrò fún o ẹnu mi kò má pa mí o. owó máa ń wò mí ràn ilé náà tún fọwọ́ kú mi lèmi ò ṣèkan rí ṣé mo wá ṣèkan rí ṣé ọlọ́run mi ò ṣèkan rí. dẹ́rù ṣẹ́rí báyìí ṣẹ́rí èmi kò sọ̀rọ̀ tèmi ni. Ah. kò sọ̀rọ̀ jáde lẹ́nu ni ìdí ìmọ̀mọ́ ló bímọ àbí ò bímọ. ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé arábìnrin yẹn àgàn ni kò bímọ? òun ló jẹ́ kí arábìnrin yẹn pinnu lọ́jọ́ náà pé òun máa kọ yín lọ́gbọ́n òun máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé kì í ṣe gbogbo ẹ̀dá tó bímọ sókè èèpẹ̀ ló ń jèrè ọmọ láyé. sẹ́rí ahọ́n ahọ́n ahọ́n á máa lá mi. a sì tún máa kóni sínú ọ̀fin ayé àbẹ́ẹ̀ rí nǹkan wa ẹ̀yin ọmọ ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọ̀rọ̀ yín kúkú já sọpẹ́ bẹ́ẹ̀ sì rẹ́ni ṣùgbà yín ẹrẹ́ni jáde sọ̀rọ̀ yín àtẹ̀yìn náà yá ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú pé bẹ́ẹ̀ ti gbàdúrà lọ́lọ́run kúkú gbọ́ torí kì í ṣe gbogbo ẹ̀dá tá à ń rí tó ń jìyà lókè èèpẹ̀ yẹn kì í ṣe gbogbo wọn pátá àwọn tó ń ṣe ṣánṣánṣán àwọn tó ń ṣe bí ẹni bugi jẹ yẹn kì í ṣe gbogbo wọn pátá náà ló jẹ́ pé ọwọ́ wọn là fọ́fà ìmí ìwà tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ òbí làwọn ọmọ yẹn ń jìyà ẹ̀. a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o pé lórí tiyín ọlọ́run gbọ́ àdúrà àdúrà mi wá ni pé ogun tọ́lọ́run ti ṣẹ́nu ayé yìí o kò tún padà gbérí mọ́ lórúkọ Jésù ẹ̀yin ọmọ wọ̀nyí ìyá yóò tún padà sunkún lórí yín mọ́. àmì jésù àmì jésù àmì jésù àmì. ẹ túbọ̀ kún fún àdúrà o ẹ má dàkẹ́ àdúrà lórí àwọn ọmọ wọ̀nyí o àtẹ̀yìn ìbejì náà ẹ kíyèsí ara kẹ́ ẹ di pé ẹ fi jésù lẹ́ o ẹ túbọ̀ jọ lọ́rùn mọ́ ẹ jẹ́ ká gbàdúrà. bàbá ọlọ́run ọ̀run wáyé àwa máa dúpẹ́ o nítorí pé ẹ̀yin fi ara yín hàn gẹ́gẹ́ bí alàgbà. adúpẹ́ sẹ́ nítorí tí a mọ̀ pé lódodo rẹ̀ ti fẹ́. ẹnu mi kò pa mí. ẹnu ẹnu ẹnu ẹnu ẹnu ẹnu mi kò má pa mí o. ẹnu ẹnu mi kò má pa mí. ẹnu òròfó ló pa òròfó ẹnu mi kó má pa mí o. ẹnu ẹnu ẹnu mi kó má pa mí. rọra dì í o o o ká lè bá ọ sáré tẹ́tẹ́tẹ́. ẹnu ẹnu mi kó má pa mí. pàlàpàlà kì í ṣẹ̀rùn àjẹgbé o. aṣòro wọ̀ bí ẹ̀wù àṣẹ.